ṣe bá o. ìbà àṣẹdá ọ̀run àṣẹbà. ìbà akọ́lọ́gbọ́n mi ò mọ̀ ṣe bá o. ìbà olúwa wà o àṣẹbà. ifá ni oríta mẹ́ta bìdí yakata adébá fún ìbájú ẹ̀ tí sẹ́rú eléṣìí rẹ̀ ọ̀ ń sọ gbogbo àrùn yìí nára kẹ́kẹ́ aláìlè dìde wọ́n ní ó kára kí mọ̀lẹ́kọ́jà rẹ̀ bọ́. àjígbárin mú lọmọ ògún àjígbédàkọ́rùn lọ mọ ìṣù ọ̀dàrà òṣùmàrè ẹ̀gọ́ nígbíwájú olódùmarè lágogo idẹ wá sílé ayé agbèrèrè ó yá máa gbóhùn mi ròkun alòkòdòdò máa gbóhùn mi rọ̀ṣà ètí mẹ́rìmẹ́rì máa gbóhùn mi rọ̀ yọ́ọ̀lé ìbàlọ́wọ́ olódùmarè kí ni ohun tí a mú wá fún wa lénìí òun ni bí a ṣe ń lo ewé láti fi ṣe ìwòsàn fún àǹfààní ara wa ẹ máa bá wa kálọ. ewé kórókòó ntí à ń pè ní kórópò iṣẹ́ tí ń ṣe pọ̀ òun náà ń ṣiṣẹ́ fún bp ni o tá a bá gbó tá a mú ó ń ṣiṣẹ́ fún bp tá a bá gbó tá a bá ti já ewé kórópò á sàn nù dáadáa tá a bá sàn nù dáadáa á wàá gbé sínú pot kan á wàá gbó á wàá mú ó sì seven bp ní tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ríru ṣùgbọ́n téèyàn bá ti ń lò ó kó máa lọ chẹ́kì bp o kó máa lọ chẹ́kì ẹ̀ o èso kórópò kòkòrò tí máa ń bẹ lára àwọn ọmọ bí wọ́n máa ń pè skin pulse kínní kan tí máa mú àwọn ọmọ lé ara kúdùkúdù tẹ́ bá já èso rẹ̀ tẹ́ bá tẹ̀ ẹ́ rí àwọn seed nínú ẹ̀ ẹ̀ ra àwọn ọmọ rẹ̀ nínú ẹ̀ tẹ́ bá wá lọ pẹ̀lú ọṣẹ ẹ̀gún pọ̀ ẹ máa fi wí ọmọ ọ̀hún àìsàn kòkòrò kù lára ọmọ kọ̀nà ilé kankan lẹ́yìn ọ̀sẹ̀ tẹ́ fowó rà àìsàn kòkòrò kù lára ọmọ tí ẹ bá rí ènìyàn tó ló nǹkan wík kalẹ̀ tí kò lágbára kankan mọ́ tí ń sìn láàgùn ẹ bá ti rí ewé àbámọ́dá ẹyọ kan ẹja. E kẹ́ fún kó jẹ Olódùmarè ó sì fún ní àlàáfíà o tàbí ọ̀dúndún ní máa ń bẹ́ ń tòsí yín èyíkéyìí ẹ̀jẹ̀ àfún kó jẹ tó bá ti jẹwé kan tó bá ti jẹwé kan yóò sì gbádùn ní máa ń ṣẹlẹ̀ dáadáa tẹ́rẹ̀ èèyàn tí ó weak tí ó ní ó rẹ̀ òun àbí kan kò sí ti ń ṣe é inú ara rẹ̀ ló wà olódùmarè yóò sì gbà fún un tóyẹ wọn máa ń pé wọn gba á lo antibiotic kò lọ àǹtí kò lọ antibiotic ti Yorùbá tán ni kóró òsìn lọ́pọ̀lọpọ̀ ìfun òkété pẹ́tẹ́jì náà lẹ́jọ́ ẹ dà sínú àdí táwọn èèyàn ń pè ní yánkó àbí kí ni wọ́n máa ń pè ní èdè mi ẹ dà sínú àdí kọ́mọ fi rá gbogbo ó lọ lágbára olódùmarè oògùn kòkòrò tó dájú ni tèmi máa ń ṣe tí n sì ń lò fáwọn ọmọ mi. oògùn kòkòrò tó dájú ni yanko pẹ́ẹ́pẹ́ kan dá sínú àdí olódùmarè ó jẹun pa gbogbo ẹni ọba lù lára wọn. oríjì jẹ́ àyànfẹ́ olódùmarè tó olódùmarè rán níṣẹ́ ewé tí a ń pè ní origin ó jẹ́ àyànfẹ́ tí olódùmarè rán níṣẹ́ nítorí tó jẹ́ ká mọ̀ pé láyànfẹ́ ni pé tí àìsàn tí nǹkan ewé kan bá ti ń wò bá ti pọ̀ èyàn ó pè láyànfẹ́ olódùmarè tó olódùmarè rán níṣẹ́ ó wáyé wá jíṣẹ́ ni ó sì fara ẹ̀ fún gbogbo wa láti já àbí láti lò origin bí wọ́n bá de tí tí ẹ bá ẹ bá rìnrìn àjò kan ẹni tí ó ní ogún jẹ́ òun origin wá sáyé láti wá tú kalẹ̀ origin ó wá sáyé láti wá tú kalẹ̀ ní tí a máa ń lo origin fún pọ̀ ṣùgbọ́n àwọn tó bá ṣe sọ ń bẹ̀ lásọ̀ tá à lo origin fún wọn kọ̀ gan-an adéyàn mọ́lẹ̀ ni gbógun tìyàn ni ilé ayé yẹn dàrú ni ọ̀rọ̀ èèyàn ò yanjú ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ kò yé mọ́ origin wà nínú nǹkan tá a lò àwọn míì máa ń pẹ́ origin òjọ́ iṣẹ́ mi ń bẹ origin òjọ́ òjẹ́ mi ń bẹ origin kìbá àti gbẹ kìbá àti ṣe bẹ́ẹ̀ náà légbò rẹ̀ iṣẹ́ origin pọ̀ ṣùgbọ́n ní ìtòsí sọ nísìnyí tí ẹ bá rí èèyàn tó yí owó kalẹ̀ ẹ bá ti mú díẹ̀ kékeré tẹ́ ẹ dá sómi tẹ́ ẹ gbó tẹ́ ẹ fún mu olódùmarè ó ṣàánú rẹ̀ yóò sì dìde iṣẹ́ oríjìnì tí ń ṣe nù ṣùgbọ́n ọ̀nà rẹ̀ pọ̀ o ọ̀nà rẹ̀ pọ̀ ọ̀nà oríjìn pọ̀ gan olódùmarè yóò pẹ̀lú wa yóò sì jẹ́ bá ara mu. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àkekèé tó bá ta ènìyàn oró rẹ̀ gbígbà ọ̀nà rẹ̀ tá à ń gbà gbà ọ̀pọ̀ torí tó bá tàyàn là ń pè ní à ń gbà èyí ń kóró kò lára ẹni tó ta tí ó bá ta ènìyàn èyí tó wà tó rọrùn jù nítòsí tó wà nítòsí fún ènìyàn tóbìnrin bá ti wà níbẹ̀ tóbìnrin bá kọwọ́ bo ojú ara rẹ̀ báyìí tó bá fi ra ojú ibi tá kékeré ti ta ènìyàn tó fi ra oró filẹ̀ kíákíá nítorí tó bá jura wọn lọ ẹni máa ń gbéra wọn mi oró obìnrin oró òbò obìnrin ó ju oró àkekè lọ ó ju oró àkekè lọ ìtí mò ń sọ yìí ìtí mo ti lò dáadáa fún ènìyàn ni mò ń sọ fún yín yìí tẹ́ ẹ bá sì fẹ́ dàn wò ọlọ́wọ́ níjà kékeré ayọ́ta yín àkekèé ayé òní ta ẹ lọ́dàn wò bó ṣe rí ni mo sọ. ẹ̀ẹ̀kejì ẹni tí kò bá sí obìnrin nítòsí tí ẹ fẹ́ gba orú àkekèé gbólóhùn rẹ̀ ohùn ni àyálò èdè ni gbogbo nǹkan ni Olódùmarè ṣe tó wọnú ara wọn bí gbogbo ẹ ṣe wọnú ara wọn yìí òun náà ṣiṣẹ́ bíi dání kí á ní òmùrókò ń bẹ̀. tẹ́ bá ti rí ojú àkekè ẹ ẹ nídìí àti jẹ atare ẹ nídìí àti ṣe nǹkan kan ẹ yà á sí lẹ́ẹ̀mẹ́ta ẹ máa sọ fún pé àìjẹwé ẹ pa àìjẹwé lẹ́ẹ̀mẹ́ta ṣe bẹ́ẹ̀ nínú ilé ni ọ́ ẹ pè lẹ́ẹ̀mẹ́ta ó sì wá dẹni oko ẹ pè lẹ́ẹ̀mẹ́ta ó sì wá dẹni atani ẹ wí lẹ́ẹ̀mẹ́ta ó sì wá dẹni aróní ẹ pè lẹ́ẹ̀mẹ́ta ọ̀kànlélérúgba irúnmọlẹ̀ lágbájá ọmọ irúnmọlẹ̀ lọ tà yìí o tẹ bá ti gbígbà tán ẹ wà ní mọ́ta mọ́ mọ́rò mọ́ tọ́ ọ bá tún ta tọ́ ọ bá sì tún ro olúmọlẹ̀ ọ gba oró rẹ̀ lọ́wọ́ rẹ̀ o orú àkekèé ó fi ẹnìyẹn lẹ̀ kíákíá kèé sọ̀fọ̀ àyálò èdè bí ìgbà téèyàn bá fi nǹkan wé nǹkan ni kì í ṣọ̀fọ̀ ewé ewúro a máa ń lò fún ìtúsílẹ̀ ènìyàn náà ewé ewúro tá à ń pè ní bitter leaf a máa ń lò fún ìtúsílẹ̀ ènìyàn a máa ń lò fún ìṣẹ́gun a máa ń lò fún ajé a sì máa ń lò fún àìsàn ara ọ̀nà wo là ń gbà lò fún àìsàn ara ni pé ó ṣe wù kókòrò tó adùn náà ni máa ń gbẹ̀yìn ewúro ni yorùbá wú na bàbá wa sọ téèyàn bá mú ewé ewúro tó fi ń ṣe ọbẹ̀ lásìkò èmi máa ń jẹ́ o ìyàwó mi máa ń sè ní ẹ̀fọ́ wa téèyàn bá ń gbé ewé ewúro time to time àlàáfíà ara rẹ̀ yóò máa pè é kí ni jẹ́ local spam yóò máa lékún ni o ẹ pé after forty two days ẹ rọ́ ni ẹni tó bá ní sex pẹ̀lú obìnrin after forty two days after kìnnì kan ó nídìí ẹ̀ tó o bá ti ń jẹwé ewúro time to time tó o fi ń sè ọbẹ̀ tó o sì ń jẹ time to time ẹ̀ nídìí ẹ̀ nídìí ewé ewúro iṣẹ́ rẹ̀ pọ̀ ṣùgbọ́n níwọ̀nba èyí tó ṣe sọ̀rọ̀ náà la sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè ìbà bàbá mi àkùnyún àkùnyúntì ọmọ bangosé tí wọ́n jẹ́ jagun ọdẹ fún gbogbo ìpínlẹ̀ moro àwọn bàbá mi náà fún mi ní iṣẹ́ yìí iṣẹ́ tí mo fẹ́ sọ fún yìí bàbá mi ló fún mi mo ṣe ṣe bá bàbá mi. ṣe rí bí ènìyàn bá lóyún tí oyún ń ṣe bákan bákan bákan bákan títí ọjọ́ fi ń súnmọ́ ọmọ bá ti oyún bá ti kóṣù méje mẹ́jọ bàbá mi ní ká lọ wá ìtànà ilá nàná ilá tó bá jábọ́lẹ̀ ẹ lọ sá sàn pé yóò máa yọ ẹ lọ sá ẹ lọ sá ẹ lọ sá ẹ wàá dà sí inú odó ẹ gùn pọ̀ mọ́sẹ̀ abúlábo ni wọ́n máa fi wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́jọ́ òkúnlẹ̀ bá ń súnmọ́ kọ́ máa fi wẹ̀ time to time lójoojúmọ́ tí n bá ti ń wẹ̀ kọ́ máa fi wẹ̀ lágbára olódùmarè kódà rẹ ọdà wípé àtẹ pé ọlọ ẹ̀kúlé ni ọmọ kàn jábọ́ fún rẹ̀ ní lágbára olódùmarè àrò ní kò ní mọ̀ nira kankan tí wọ́n ń pè ní àdẹ́ra nù àdẹ́ra ìtànà alá àtọ̀sẹ̀ onìkan ìtànà ẹ̀bọ̀rí ilá tọ́ba bọ́lẹ̀ àtọ̀sẹ̀ onìkan. àwa tí dádì mi bí a púpọ̀ gan-an àtó àfẹ́ẹ̀tógún wọ́n sì jẹ́ oyé mi pé àwọn ọ̀dọ́ hospital rí àyà mi ń sọ fún mi pé àwọn ọ̀dọ́ hospital rí. kí ló dé adúlù bí ìwòsàn ṣe tó yìí aláwọn ọmọ ńlọlẹ̀ gba hospital ṣùgbọ́n àwọn ò bímọ síbẹ̀ rí àwọn ò bímọ sí rí o nígbà táwọn bá fi gbé àwọn dé ta báyìí ọmọ ti jábọ́ tí à ń pè ní adẹ́ra náà ni wọ́n ń lò ní o. sẹ́rí ewé tí a ń pè ní ají ewu tí àwọn kan ń pè ní kọ̀jọ́lọ́tí táwọn kan tó ń pè ní apàṣà apàrìṣà tí wọ́n ń pè yìí kì í ṣe pé ó ń kọ òòṣà o kò ní kápá àti kò òòṣà o ṣùgbọ́n èdè tí kálukú bá fi ń pè é ní gbogbo ìlú tó bá wà náà fi ń pè bẹ́ẹ̀. iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ tó simple ẹ̀ jẹ́ kí n sọ fún yín lónìí mo fi olódùmarè mo fi búra mo fi ilé ayé tí mo wá àtijọ́ tí ń padà mo fi búra fún yín bó ṣe rí ni mo fẹ́ sọ fún yín yìí tẹ́ bá já ewé rẹ̀ ewé rẹ̀ tẹ́ bá lọ̀ pẹ̀lú ọṣẹ níwọ̀nba tóbìnrin bá wà lórí ìkúnlẹ̀ tán pé látàárọ̀ ní ti ń lébọ̀ láti dájí ní ti ń lébọ̀ láti kíní kan ní ti ń lébọ̀ tóbìnrin ò bá rọmọ bí tẹ bá mú ọṣẹ tẹ bá já kékeré bẹ́ẹ̀ tẹ bá fi sọ́wọ́ tẹ hó báyìí tẹ fi wọ lẹ́yìn tẹ fi wọ láyà Olódùmarè ń gbọ́ ẹ̀ ní ti pàṣẹ dàtọ́ máa ń fò bọ́lẹ̀. ẹ máa gbé lọ kínní ni ẹ lè sọ pé ṣàfùn kò nídìí ẹ Ọlọ́run ọba ń gbọ́ tọjọ́ ọ̀kúnlẹ̀ bá ti tó tẹ́lẹ̀ o ọwọ́ kan yóò bọ́lẹ̀ tí ọba ti di pé táìmù tó wọ́n é lò ó kéèyàn mọ̀ bí pèmàṣọ wọ́n é lò ó kò jù bá ń lọ olódùmarè ń gbọ́n tí ń sọ fún yín gbogbo ohun tí ń jẹ́ nílé ayé mo fi ṣẹlẹ́rìí bó ṣe rí nu mo lò fúnra mi ni o mo sì fún yàn ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo ti lò wọ́n mọ̀ sọ nípa ẹ̀ kò jù bá ń lọ. ẹni ọ̀sẹ̀ lẹ́ni gúnmọ́ ẹ bá ti kó sọ́wọ́ báyìí tẹ́ ẹ fi wọ́ lẹ́yìn àbẹ́ ẹ fi wọ́ láyà náà ó ti parí ọmọ ò bọ́lẹ̀ fún rẹ̀. kò lọ́wọ́ kan kò lọ́wọ́ kan ni ẹ lè lò fún ẹ̀yìn ọwọ́ kan lẹ kò ní lódùmarè ń gbọ́ bó ṣe rí mọ́ sàn. tí orí ọmọ bá títún ọmọ wò máa kó lọ wọn dorí kodò àbí kò sí bákan tó lé ọjà lè. a èyí tèmi mọ̀ náà nù tẹ́ bá ti lò fọmọ bá bẹ́ẹ̀dì yóò tọ́nù yóò wá sọ́nà bí tẹ́ ń darí ọwọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ sì darí ọwọ́ tẹ́ fi wọ nínú tẹ́ fi wọ lẹ́yìn ọmọ ó darí kíákíá yóò sì bọ́lẹ̀. ìtẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí ajomisanra ajomisanra ní sọ̀rọ̀ ẹ̀ ẹ̀là ní sọ̀rẹ́ amókùnwá ìjẹ́ òwú ni ká jẹran kó pẹ́ lẹ́nu òǹfà ọ̀fun ni ògbà ẹ a ò ní rí jù báyìí lọ lórí ètò yín ètò wa ìṣẹ̀ǹbáyé ẹ tí ó bá ní ìwòye tiyín tí ẹ fẹ́ kí a mọ̀ tàbí ohun tí ẹ fẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ lè pè tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje òdo èjì ẹ̀sán ọ̀kan ọ̀kan ẹ̀jọ tí àwọn olóyìnbó ń pè ní zero eight one forty seven zero two nine one one eight